ẹ kú dédé wòyí ní gbogbo ibikíbi tí afẹ́fẹ́ móhùnmáwòrán Orísun ti ń fẹ́ sí yín ìròyìn mẹ́wàá ló ń dé tí ojú ìwòran yín ṣògo rẹni kejì Àbíọ́nà ló ń tọ́kùn ìròyìn ìròyìn ọ̀rẹ́ bá ti máa mú fún yín lẹ́sẹẹsẹ. orílẹ̀-èdè Guinea-Bissau ti ṣe àkọsílẹ̀ ikú ẹni àkọ́kọ́ fún àrùn coronavirus eléyìí tí a tún mọ̀ sí COVID-19 léyìí tí ó sì mú kí orílẹ̀-èdè náà kéde ìlú òfararọ orílẹ̀-èdè náà tí ó ní ènìyàn tí ó jẹ́ mílíọ̀nù méjì ó dín díẹ̀ ìyẹn one point eight million ènìyàn tó sì wà lára àwọn orílẹ̀-èdè ní ilẹ̀ adúláwọ̀ tí ó kùṣẹ́ jùlọ ní àkọsílẹ̀ eléyìí tí wọ́n ní fún àrùn náà jẹ́ mẹ́tàlé ní àádọ́ta àmọ́ ọjọ́ àìkú ni wọ́n pàdánù ẹnìkan sọ́wọ́ àrùn náà gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí alukoro ikọ̀ tó ń gbógun ti àrùn COVID-19 ìyẹn Túmání Bádẹ̀ sọ ó ní orílẹ̀-èdè Guinea-Bissau wà lára àwọn ilẹ̀ adúláwọ̀ tí ó ní àkọsílẹ̀ tí ó kéré jùlọ lórí àrùn corona orílẹ̀-èdè Senegal ní ẹ̀ẹ́dẹ́gbẹ̀rin dín ní mọ́kàndínlọ́gbọ̀n six hundred and seventy one pẹ̀lú àkọsílẹ̀ ikú mẹ́jọ ẹ̀wẹ̀ ààrẹ ilẹ̀ ọ̀hún tó fira rẹ̀ jẹ ààrẹ Umaru Sisoko Embalo sọ wípé ilẹ̀ Guinea Bissau kò tí ì jàjà ṣẹ́gun lórí àrùn corona nítorí náà ó tún fi ọ̀sẹ̀ méjì kún òfin kónílógbélé tó ti bẹ̀rẹ̀ láti ọjọ́ kejìdínlọ́gbọ̀n oṣù kẹta ọdún yìí ìjọba náà ló ti pàṣẹ wípé kí gbogbo àwọn ọmọ orílẹ̀-èdè ọ̀hún dúró sínú ilé wọn àmọ́ òṣì àti ìṣẹ́ tó pọ̀ ní orílẹ̀-èdè ọ̀hún kò jẹ́ kí àwọn ọmọ orílẹ̀-èdè náà pa òfin ọ̀hún mọ́ bó ti tọ́ àti bó ti yẹ. ìbànújẹ́ ń dorí àgbà ààrẹ orílẹ̀-èdè Amẹ́ríkà ìyẹn Donald Trump kodò bí ikú ṣe ń pọ̀ sí tó sì jẹ́ wípé kò sí ohun mìíràn tó ṣe okùnfà rẹ̀ bí kò ṣe àrùn covid-19 ẹ jẹ́ kí a lọ pàdé Sekinat Raji Ọláìdé Ẹ̀wí eléyìí tí ó ní àtúpalẹ̀ ìrìn àjò ọ̀hún lọ́wọ́ ìbànújẹ́ sórí àgbàkodò fún ààrẹ orílẹ̀-èdè amẹ́ríkà bí orílẹ̀-èdè náà tún ṣe ní àkọsílẹ̀ ikú ènìyàn tó wọ ẹgbẹ̀rún méjì àbọ̀ ó dín mẹ́fà láàrin wákàtí mẹ́rìnlélógún gẹ́gẹ́ bí ilé ìwòsàn John Hopkins University ti sọ àpapọ̀ àkọsílẹ̀ ikú COVID-19 ní orílẹ̀-èdè náà jẹ́ ẹgbẹ̀rún lọ́nà mẹ́tàléníàádọ́ta àti okòó lé ó dín mẹ́sàn-án fifty three thousand five hundred and eleven pẹ̀lú àkọsílẹ̀ àpapọ̀ àrùn náà tí ó tó mílíọ̀nù kan ó dín ẹgbẹ̀rún mẹ́tàlélọ́gọ́ta àti díẹ̀ nine hundred and thirty six thousand two hundred and ninety three gẹ́gẹ́ bí Baltimore-based University ti ṣe àkọsílẹ̀ rẹ̀ di àsìkò tí a kó ìròyìn jọ. Orílẹ̀-èdè Amẹ́ríkà ni orílẹ̀-èdè tí ó ṣe àgbákò àrùn COVID nineteen jùlọ ní àgbáyé láti orí àkọsílẹ̀ àwọn tó ní àti àwọn tí wọ́n ti gbèkúrú jẹ lọ́wọ́ ẹ̀bọra lórí àrùn ọ̀hún. Àkọsílẹ̀ ikú ọ̀hún fò láti ọ̀tàlélẹ́gbẹ̀fà ó dín méjì sí ẹgbẹ̀rún méjì àbọ̀ ó dín mẹ́fà láàrin wákàtí mẹ́rìnlélógún ní èyí tí ó mú ìkọminú gidigidi wà nítòrò tìbò orílẹ̀-èdè náà ní èyí tí ó mú kí wọ́n pàṣẹ kúrinlégbélé fún ìwọ̀n oṣù kan báyìí ṣùgbọ́n dídúró sílé ti ń mú ìfárígá látọ̀dọ̀ àwọn ará ìlú ní orílẹ̀-èdè náà láti padà sí ẹnu iṣẹ́ wọn nípa fífi ẹ̀hónú hàn ní àwọn ìpínlẹ̀ bíi Texas, Los Angeles, Ohio àti àwọn mìíràn bí ó tilẹ̀ jẹ́ wípé gómìnà ìpínlẹ̀ New York kọ̀ jálẹ̀ ní ọ̀sẹ̀ tó kọjá wípé òun kì yóò ṣí àwọn ènìyàn náà sílẹ̀ láti lọ síbi iṣẹ́ nítorí àwọn olóṣèlú sọ wípé ohun tó dára ni kí àwọn ènìyàn fìdí mọ́lé láti ṣe àdínkù sí ìtànká ikú àti àrùn COVID-19 Sekinat Ọláìdíraji. ẹ káàbọ̀ padà di àsìkò tí à ń kó ìròyìn yìí jọ àwọn ènìyàn ní ìpínlẹ̀ èkìtì sì ń sọ̀rọ̀ nípa arábìnrin ẹni tí ó kó àrùn coronavirus láti ìpínlẹ̀ èkó wọ ìlú náà tí ẹ̀mí rẹ̀ sì bọ́ sínú àrùn ọ̀hún ẹ jẹ́ kí a lọ pàdé aṣojúkọ́ ìròyìn tẹlifíṣàn Orísun Adéọba Àjíbádé bí ó ti ń fún wa ní àtúpalẹ̀ ìròyìn láti ìpínlẹ̀ èkìtì títí dàsìkò tá a fi ń kóròyìn yìí jọ ìjọba àti gbogbo àwọn èèyàn ìpínlẹ̀ èkìtì ló sì ń kẹ́dùn tí wọ́n jẹ ọ̀rọ̀ obìnrin aláboyún kan tó dolóògbé lẹ́nu obìnrin aláboyún ọ̀hún ẹni ọdún mọ́kàndínlọ́gbọ̀n ló dolóògbé lérèdí ìlùgbàdì àrùn corona covid-19 láti ìlú èkó kó tó di wípé ó rápálá wọ ìpínlẹ̀ èkìtì tó sì dolóògbé níbi tó ti ń gbà tọ́jú lọ́jọ́rùú islam gẹ́gẹ́ bí kọmíṣánná tó ìlera nípínlẹ̀ èkìtì dókítà mojísọ́lá yàyà kọ́ládé ṣe sọ di mímọ̀ nílùú àdó èkìtì lọ́jọ́ ẹtì ọjọ́ kẹẹ̀ẹ́dọ́gbọ̀n oṣù kẹrin nígbà tó ń sọ ibi tọ́rọ̀ dé dúró lórí ọ̀rọ̀ àjàkálẹ̀ àrùn covid-19 ó ní wọ́n sin olóògbé náà nílùú àdó èkìtì látọwọ́ ìjọba ìpínlẹ̀ èkìtì táwọn ẹbí olóògbé ọ̀hún sì ń bẹ níbẹ̀ pẹ̀lú ìtẹ̀lé àṣẹ jíjìnà síra ẹni tíjọba sì ṣèlérí láti ṣèrànwọ́ fáwọn mọ̀lẹ́bí olóògbé náà àtọmọ tó fi sílẹ̀ sáyé lọ ẹ̀wẹ̀ lọ́nà àti pinwọ́ ìtànkálẹ̀ àjàkálẹ̀ àrùn covid-19 ìjọba ìpínlẹ̀ èkìtì ṣì wà lórí òfin kónílé-ó-gbélé lẹ́yìn ọ̀sẹ̀ méjì àkọ́kọ́ ìséde náà tíjọba sì tuntun kéde ọ̀sẹ̀ méjì míì sẹ́yìn típínlẹ̀ èkìtì sì ń gbàyè ìsinmi kónílé-ó-gbélé ọ̀hún ní gbogbo ọjọ́ ọjọ́bọ̀ tọjọ́ ọjọ́bọ̀ tó kọjá yìí kò ṣàìwáyè tí gbogbo àwọn olùgbé ìpínlẹ̀ èkìtì sì tún ráyè láti lọ ra àwọn nǹkan tí wọ́n nílò sílé ṣùgbọ́n ní kété lówùúrọ̀ ọjọ́ ẹtì tí ń ṣọjọ́ kejì ìsinmi ìséde yìí ní gbogbo ìb ìgboro àtàwọn ojú pópó tún dá páropáro níbi kálukú ṣe tún ti fìdí wọn mọ́lé ní ìtẹ̀lé òfin ìjọba lọ́nà àti pé wọ́n ìtànkálẹ̀ àjàkálẹ̀ àrùn covid-19 náà aláǹfààní láti fọ̀rọ̀ wá díẹ̀ lára àwọn èèyàn péréte tó ń kọjá lójú pópó lẹ́nu wò láti mọ èròǹgbà wọn sófin náà pẹ̀lú bó ṣe ń lọ báyìí tí wọ́n sì sọ ọkàn wọn síta káyé gbọ́. ó normal because pé àìsàn kì í ṣọmọ ìyá ara tó bá so we pé to go the other side náà ó yẹ kí government can provide oúnjẹ fún àwọn èèyàn pé àwọn èèyàn wọ́n máa lè sọ̀mítì sí àṣẹ ti gọ́ọ̀mẹ̀ntì tán sọ wípé kí àwọn èèyàn kan gbélé and tí ò bá dẹ̀ ti síbẹ̀ ipò see nǹkan tó lè lé àwọn èèyàn jáde ju ebi lọ because ìyà ò kì í pààyàn but ebi lè pààyàn kú sínú ilé and gbogbo pé káwọn èèyàn jáde nǹkan tó àkàntún máa sọ ń bẹ̀ ni wípé kán bá wa ra àwọn security níbi àwọn borders wọ̀nyẹn kán yé gba bride? because ibi tó ti ń gba bribe ni wípé ni àwọn stranger míì ti máa wọlé ọ̀dẹ̀mọ́ wù ìṣù tó jẹ́ pé ó tún lè ní àìsàn yẹn lára so nǹkan tí mo kàn rí ń bẹ̀ nìyẹn àti pàápàá a tún máa máa họ́ọ̀dì gọ́ọ̀mẹ̀ntì náà pé kán mọ̀ bó ṣe tún máa provide oúnjẹ fún àwọn ará ìlú ẹ ṣeun àárọ̀ àwọn ìjọba náà pé kán máa bá wa ṣe díẹ̀díẹ̀ náà pé ká fi lè ráyè máa gbogbo àtijẹ náà lẹ́kùnkàn náà kan jẹ́ kó káyè máa ṣí sílẹ̀ fún àwọn èèyàn torí àwọn ọmọ tá a fi sílé náà dandan náà ni wọ́n á ṣàjẹun òun náà ló fà á sẹ́mi náà fi rọra wá jókòó sí iwájú ṣọ́ọ̀bù mi náà ṣùgbọ́n àwọn èèyàn ò rè láti ibi pé bóyá wọ́n wá báyàn rajà ọlọ́run tọba àjíbádé ló ń jábọ̀ ìròyìn láti ìlú Adó Èkìtì fún iléeṣẹ́ tẹlifíṣàn Orísun. ẹ káàbọ̀ padà Yorùbá bọ̀ wọ́n ní ó ń bọ̀ ó ń bọ̀ àwọn làádẹ́ẹ̀dẹ́ ní ọ̀rọ̀ ìjọba ìpínlẹ̀ Kẹ́bì bí ó tilẹ̀ jẹ́ wípé àrùn COVID-19 kò tí ì rápálá wọ ìpínlẹ̀ náà síbẹ̀ ojú ni alákan àwọn ìjọba ọ̀hún fi ń ṣọ́rí ẹ jẹ́ kí a lọ pàdé aṣojúkọ̀ ìròyìn tẹlifíṣàn Orísun Táíwò Hasan Adeleke tí ó ní àtúpalẹ̀ ìròyìn yìí lọ́wọ́ lótìtọ́ ni kò tí ì sí àkọsílẹ̀ ènìyàn kankan gẹ́gẹ́ bí ẹni tí ó lùgbàdì àrùn coronavirus ní ìpínlẹ̀ Kebbi ṣùgbọ́n ìjọba ìpínlẹ̀ náà kò torí èyí fìgbà kankan sinmi láti dènà àwọn ọ̀nà tó tọ́ àti tó yẹ kí àrùn yìí má fi jẹ́ kí ìpínlẹ̀ náà darapọ̀ mọ́ àwọn ìpínlẹ̀ yòókù tí wọ́n ti fi ara kó àṣà àrùn yìí ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ lórí sísá tàbí dídènà àrùn yìí ìṣe ìpínlẹ̀ náà ìdí ni pé tí ènìyàn bá wọ inú ọjà Birnin-Kebbi Central Market tẹ́lẹ̀ àfiwé rẹ̀ ni gẹ́gẹ́ bí abẹ́rẹ́ tó wọ inú òkun pẹ̀lú tí abẹ́rẹ́ bá bọ́ sílẹ̀ kò sí àrídájú rírì rẹ̀ mọ́ pẹ̀lú fífi orí lu orí àti fífi ẹsẹ̀ gbá ara wọn ṣùgbọ́n lásìkò yìí wórówóró ni odidi ọjà àpapọ̀ dà nígbà tí Orísun tẹlifíṣàn ṣe àbẹ̀wò sí inú ọjà yìí tí a sì tún ní àǹfààní sísọ̀rọ̀ pẹ̀lú àwọn oníkátàkárà tó jẹ́ àwọn onílé àti àlejò wọ́n jẹ́ kí ó di mímọ̀ wípé ìṣe ni àwọn ti fi ọkàn sí ìyípadà ọjà yàtọ̀ sí ti tẹ́lẹ̀ pẹ̀lú wíwọlé wẹ́rẹ́ oṣù lámúlánà ṣùgbọ́n kàkà kí ewé àgbọ́ndẹ̀ kòkò lọ̀rọ̀ náà tún já sí lákòótán tí wọn kò sì yé láti ké gbàjarè sí ìjọba orílẹ̀-èdè yìí látòkè tó fi dé ìsàlẹ̀ láti gba àwọn ẹ̀jẹ̀ ká gbọ́ wọn. tó a dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run wípé ọlọ́run jẹ́ kárí àrùn kòrólà virus àmọ́ ó kó bá wa lọ́nà tó pọ̀ lórí tẹ́lẹ̀tẹ́lẹ̀ kò sọ́jà oríṣiríṣi wàhálà ní mú wa báyìí ní ìṣègùn àti ẹ̀pà kankan aago mẹ́wàá láàbọ̀lé aago mẹ́ta aago méjì bá ti kọjá báyìí níta bá ti kírun tán ìwé ti mọ fọ fèrè pé abóde àti ti bóde látàárọ̀ bí oya ṣe wà igan three hundred ni mo pa àti ìwọ̀n bá ṣe ṣe ìṣègùn owó tá ṣe tàwé àwẹ̀ tó dé tán pé àwẹ̀ ní ìfọ̀gbà pé go kí ọlọ́run bá kọ́sábùà láti rí ẹ̀lẹ́ wa bẹ àwọn ìjọba wa kí wọ́n dàkún kí wọ́n ṣàánú wa o wọ́n ṣàánú wa kò sọ́jà àta o. ìgbà tí àwẹ̀ ò tí ì dé ọjà ń ṣe díẹ̀díẹ̀ kò fi bẹ́ẹ̀ sọ́jà lọ sí àdúpẹ́ lọ́dọ̀ ọlọ́run ṣé báwẹ̀ tó wá dé yìí àwọn èèyàn gan wọ́n kàn ń tiraka ni kò sówó nílùú kálukú kan máa ní ìjà ẹ̀sìn mọ̀ tó lè ẹni tó ń gbàwẹ̀ yóò tẹ̀sán ẹni tó ń gbàwẹ̀ yóò sì nù tọ́ nínú kò sí náà ní kálukú tí ń tiraka ní ti mú ìbẹ̀rù gbogbo sì ń bẹ́ nù nítorí ológun coronavirus yìí fi ẹnìkankan lọ́kàn balẹ̀ àtàlejò ní àtúnlé ni gbogbo wa lẹ̀rù ń bà kí ọlọ́run kò sì wá ní sóòkì kọ́wọ́ láàánú oṣù àwẹ̀ ramadan ta wà yìí kó bí àkókò ṣàánú wa kó ṣàforíjì kan torí pé ẹ̀ṣẹ̀ pọ̀ àmọ́tọ̀ gbogbo tó bá fà ọlọ́run náà ló máa wọ̀ ọlọ́run ṣàforíjì kan kó bá wa ká ogun coronavirus kó bá wa ká kúnlẹ̀ kó sì ṣàánú kó sì síjú àánú rẹ̀ kó sì wò wá axikí rọrùn tí ó tò náà tí ó tò lò kọ́lọ́hún fi tàbálùkù rẹ̀ kó wá fún aláàfíà tó péye kọ́lọ́hún wọlé àánú oṣù àwẹ̀ Ramadan yìí kó jẹ́ gbogbo wa kó jẹ́ kí á rí ẹ̀yìn coronavirus yìí láyọ̀ àtàlàáfíà kó má fi àìsàn burúkú má fi sí ẹnì kọ̀ọ̀kan wa kó wá ṣàánú wa kọ́kẹ́ wa níkẹ́ ọ̀la kọ́kẹ́ wa níkẹ́ ọ̀la kó dùn fún wa o ó mú kó wa kárówó sílé ayé wa kó sì fún wa lálàáfíà tó péye. Hasan Taiwo Adeleke ló ń jẹ́bọ̀ ìròyìn láti ìpínlẹ̀ Kebbi fún iléeṣẹ́ tẹlifíṣàn Orísun. Ẹ káàbọ̀ padà àjọ tó ń rí sí ìwọléwọ̀de ní orílẹ̀-èdè Nàìjíríà ìyẹn Nigeria Immigration Service NIS ti sọ wípé àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà mẹ́tàlá tó ṣẹ̀ṣẹ̀ dé láti ìlú Lomé Togo òun ni àwọn ti gbà ní ẹnubodè Sẹ̀mẹ̀ Krakè alūkkóró fún àjọ NIS náà ọ̀gbẹ́ni Sunday James tó sọ eléyìí nínú ọ̀rọ̀ àtẹ̀jáde kan ní ọjọ́ àìkú nílùú Àbújá sọ wípé àwọn tó ṣẹ̀ṣẹ̀ dé náà jẹ́ àwọn ọmọ onímọ̀ ẹ̀rọ tí ó lọ ṣe iṣẹ́ àwọn ẹ̀rọ ńláńlá kan ní orílẹ̀-èdè Togo gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ọ̀gbẹ́ni James ó sọ wípé àjọ tó ń rí sí ìwọléwọ̀de ní orílẹ̀-èdè Nàìjíríà ìyẹn Immigration Service ti fa àwọn mẹ́tàlá náà lé àwọn òṣìṣẹ́ iléeṣẹ́ ìjọba ìpínlẹ̀ Èkó tó ń rí sí ọ̀rọ̀ ètò ìlera ìyẹn Ministry of Health lọ́wọ́ fún àyẹ̀wò àti kí wọ́n lè wà ní ìyàsọ́tọ̀ fún ọjọ́ mẹ́rìnlá gbáko gẹ́gẹ́ bí àṣẹ àjọ NCDC láti dènà ìtànkálẹ̀ àrùn COVID-19 James sọ wípé Sẹ̀mẹ̀kàràkè ti fìgbà kan rí jẹ́ ẹnubodè gbòógì tí wọ́n ń gbà wọlé sí orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n sì ń gbà jáde èyí tó tún pààlà pẹ̀lú orílẹ̀-èdè olómìnira Benin àti wípé ó jẹ́ ìdí tí àjọ NIS kò fi lè lajú sílẹ̀ kí tálùbọ̀ kò wọ̀ kó sì pa ilẹ̀ Nàìjíríà lẹ́nu nípasẹ̀ ẹnubodè náà kò ṣàìsọ wípé ètò ti wà nílẹ̀ láti máa fi ọwọ́ òfin mú ẹnikẹ́ni tó bá kọ̀ láti gba àwọn ibi tí àjọ NIS là kalẹ̀ tó sì fẹ́ rápálá wọlé èyí tó lè fa bí ọ̀pọ̀ àwọn ènìyàn ti ń gba ẹnubodè sẹ̀mẹ̀krakì yìí láti ìgbà tí àwọn ẹnubodè tí ìjọba fọwọ́ sí ti wà ní àtìpa ọ̀gbẹ́ni James tún sọ ọ́ di mímọ̀ wípé olùdarí yányán àjọ immigration ilẹ̀ Nàìjíríà Muhammed Babandede ti ké sí àwọn ènìyàn tí ó ń ti àwọn orílẹ̀-èdè tí ó pààlà pẹ̀lú Nàìjíríà bọ̀ láti má ṣe gba àwọn inú igbó èyí tó jẹ́ àmọ̀ràn láti má lọ gba àwọn ibi tí àwọn oníṣẹ́ ibi máa ń sá pamọ́ sí kó má jẹ́ wípé fúnra wọn ni wọ́n fi ẹ̀mí ara wọn wéwu bí wọ́n ṣe ń bọ̀ wá sí orílẹ̀-èdè Nàìjíríà ní báyìí ẹ jẹ́ kí a dánu dúró díẹ̀ nígbà tí a bá lọ tá a bá padà dé ìròyìn sì ń tẹ̀síwájú ẹ kú ìkàlẹ̀ lọ́dẹ̀ẹ́.